ní ìgbà tí àwọn ènìyàn sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí lórí ilẹ̀ ayé ẹ̀ṣẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní pọ̀ sí pẹ̀lú ọlọ́run wá rí i wípé èrò inú ènìyàn ibi ni ní ojoojúmọ́ ọlọ́run wá wò ó wípé òun ìbá ti mọ̀ kí òun má dá ènìyàn ó sì dùn ún dé ọkàn gidigidi ọlọ́run sì pinnu láti pa gbogbo ẹ̀dá tí ó dárun. ṣùgbọ́n ọkùnrin kan wà tí Ọlọ́run fẹ́ràn orúkọ rẹ̀ ń jẹ́ Noah. Noah jẹ́ olótìtọ́ àti olódodo ó sì ń bá Ọlọ́run rìn. Ọlọ́run wá sọ fún un wípé òun fẹ́ fi omi pa ilé ayé rẹ́. Ọlọ́run sọ fún Noah wípé òun máa bá dá májẹ̀mú àti òun àti àwọn ọmọ rẹ̀. Ọlọ́run wá ní kí ó wá igi tí omi kò lè tètè bàjẹ́ kí ó fi kan ọkọ̀ ńlá kan kí yàrá sì pọ̀ nínú ọkọ̀ náà nígbà tí Nóà ṣe léyìí tán Ọlọ́run ní pé kí ó wọ inú ọkọ̀ náà pẹ̀lú aya rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta àti àwọn aya ọmọkùnrin rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti kí ó mú àwọn ẹranko àti ẹyẹ ní oríṣiríṣi ní akọ àti abo kí ó sì mú oúnjẹ oríṣiríṣi àti èso kí ó mú wọn wọ inú ọkọ̀ náà. lẹ́yìn ìgbà tí gbogbo wọn ti wọ inú ọkọ̀ náà lọ ọlọ́run ṣe ilẹ̀kùn ọkọ̀ yìí mọ́ wọn ó sì ṣí fèrèsé ojú ọ̀run òjò bẹ̀rẹ̀ sí ní rọ̀ ọlọ́run tún ṣí àwọn ẹbú ní ìsàlẹ̀ ilẹ̀ omi sì bẹ̀rẹ̀ sí ní sùn ìkún omi sì dé tó bẹ́ẹ̀ gẹ́ tí omi náà bo orí gbogbo àwọn òkè ńlá mọ́lẹ̀ ọkọ̀ noah sì léfò sórí omi gbogbo ẹ̀dá tí kò sí nínú ọkọ̀ pẹ̀lú noah ni ó sì kú sínú omi náà òjò yìí rọ̀ fún ogójì ọjọ́ ó sì dá ìkún omi náà sì tó bí àádọ́jọ ọjọ́ kí ó tó fàtàn kúrò lórí ilẹ̀ ní ìgbà tí ilẹ̀ ṣì gbẹ ọkọ̀ noah gúnlẹ̀ sórí òkè ńlá kan noah sì jáde wá láti inú ọkọ̀ pẹ̀lú gbogbo àwọn ènìyàn àti ẹranko àti ẹyẹ tí ó wọ inú ọkọ̀ pẹ̀lú rẹ̀ noah sì tẹ́ pẹpẹ kan sí ọlọ́run ó fi jọ́sìn fún un ó sì mú lára àwọn ẹranko àti ẹyẹ tí ó jẹ́ mímọ́ ó fi wọ́n ṣe ọrẹ sísun sí ọlọ́run lórí pẹpẹ náà inú ọlọ́run sì dùn ọlọ́run wá dá májẹ̀mú pẹ̀lú noah wípé òun kò ní tún fi omi pa ayé rẹ mọ́ ọlọ́run fi àmì kan èyí tí ó jẹ́ àmì òṣùmàrè sí àárín àwọ̀ sánmọ̀ ó ní pé nígbà tí òun bá rọ òjò òun ó rí òṣùmàrè náà òun ó sì rántí májẹ̀mú òun wípé òun kò tún ní fi omi pa ayé rẹ̀ mọ́ nípasẹ̀ Nóà àti àwọn ọmọ rẹ̀ ni àwọn ènìyàn sì tún fi tàn ká gbogbo orí ilẹ̀ ayé Ọlọ́run sì súre fún wọn ó ní kí wọ́n máa bí sí kí wọ́n sì máa kún orí ilẹ̀